tàbálà lè sí àti dàbí ànábì nù àbí ànábì wà lóhun dájú wá lọ ànábì máa ń kiri ìbọnú ilé táwọn sàábọ̀ máa wá káàkiri sáà ànábì sùn wọ́n ni ó sùn ó wà nù yàrá kí ní ṣe kánà fi mẹ́hìnà ti àlè wọ́n ní ìrànà wá lọ́wọ́ nínú iṣẹ́ ilé tóbìnrin máa ń ṣe kíní tóbìnrin máa ń ṣe wọ́n náà fojú wo téèyàn ọba kẹ́ obìnrin yóò padà lọ ọ gbogbo àwa tá ìṣe dáadáa tá ya ìka àwọn yẹn ya ìka yóò máa báyàwó ẹ lò bí ìgbà tí ń bá ọ̀tá rẹ̀ lò bí kò níṣẹ́ ní pé arábìnrin yìí bọ́ tún dalẹ̀ tún pera wa arábìnrin yìí ní dáná nínú arábìnrin yìí òun ní ń ṣe wàhálà ní tọ́jú mi arábìnrin yìí bá rẹ̀ mi ọbọ̀sẹ̀ jáde láyé ta ní ọmọ tọ́jú ọmọ ẹ̀ ìbárabìnrin yìí náà ọbọ̀sẹ̀ tọ́jú ọmọ rẹ̀ ló fi jèrè ẹ̀ lọ́rùn àtọ́láàkù láyé mùsàbí wọ́n níbi tí ọ̀rọ̀ dìfọ́sì tó tahdid lẹ́yìn náà ó burú jáì ó burú jáì fún ọkùnrin divorce kọ́ máa fi threat ìyàwó ẹ̀ divorce eh, kọ́ máa fi threat ìyàwó ẹ̀ ipe màá kọ ẹlẹ ni màá kọ ẹlẹ ni àwọn àlùfáà ní ọkùnrin gidi ọkùnrin tó gbádùn kò gbọ́dọ̀ máa sọ fún ìyàwó ẹ pé màá kọ ẹlẹ ni àwa béèrè pé kí ló dé olóhùn fi ń dẹ́rù bá a ọlẹgbà tó yọ dàsí tó yọ dàsí pọ̀ fẹ́ pa òsèlẹmì àti pa sọ ma pé o ti jẹ́ kí ìròrí kan wà lérí ẹ pípẹ́ ni tí ń yọ dàsí mi yọjúmọ́ yìí ìjẹ́ mi ò ní padà wá sálọ báyìí kó tó ṣe kíni kó tó pa mí anabi ni salatun jiddun hunna jiddun wa hazlu hunna jidd anabi ni kamẹta kan bẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀fin sẹ́fẹ̀ lọ́dọ̀ ọlọ́run kìí sẹ́fẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ serious lọ́dọ̀ ọlọ́run náà ẹ̀ serious alákọ̀ọ́kọ́ anìká mọ fẹ́ ọ àbí mọ fọmọ fún ọ anabi ni wọ́n sẹ́fẹ̀ pẹ̀lú ẹ̀ wa talaq ìfẹ́ fi sẹ́fẹ̀ wa mo ti kọ́ ilẹ̀ wọn sí ìdà mo wá mo gbọ́ padà arábìnrin tí wàá gbà fóun ti jìyàwó ẹ̀ padà ọwá ní mo fi ń ṣeré ni ó ti gbà padà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìyá ìṣẹ̀fẹ̀ débẹ̀ báwo lọ́sọ̀ máa fi dìfọ́sì ṣẹ́ẹ̀tì ìyàwó ẹ̀ sọ ma pé o ti jọ́ máa ronú nípa pé tọ́ sọ ma pé bígi bá ti dá ẹyẹ ṣe kíni kẹyẹ ó fò lọ́bọ̀ mí nìyẹn o ti o ti jọ́ máa ní bùkátà sí kọ́ máa wá àbáyọ mí ta kó tó léhun jáde kọ́dà yìí mi ò ti gbalé kalẹ̀ yọkàn wò pé anytime làbá àlẹ́ ṣe kíni lólè ló ti yá àwọn kan kó lọ léhun ni ìyàwó rẹ̀ ń bẹ lọ́dẹ̀ rẹ̀ ó sì ti gbalé èmi ò ti máa fojú wo àwọn ọkùnrin tí wọ́n ti ń pè é pé tọ́wọ́ ti sọ àmọ́ yìí tó gbélé lọ́sẹ̀ tí ń bọ̀ ìmọ̀ tírẹ́tì obìnrin pẹ̀lú ń kọ́lẹ̀ gan wọ́n ní máa ṣokùnfà divorce kéèyàn máa fi ṣeré máa wọ́n máa sọ̀sọ́ kó sọ máa fàlẹ́ àmà hálàtà làbúdà mìíràn nùṣùs wọ́n ní kọ̀ wá sí bó ṣe lè fẹ́yàwó tó wọ́n ní ká fẹ́ lẹ́sìn àbí lọ́kùnrin lóbìnrin kò obìnrin ó ní tiẹ̀ ọkùnrin náà ní tiẹ̀ a máa wá ṣàtúnṣe ọlọ́run fún wa dá sáàrin yìí ọlọ́run bá ní wallati takhafuna nuzuzahun ọlọ́run bá ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ń bẹ̀rù tẹ́rù ń bà yín nípa àwọn obìnrin ọ̀gbọ́ ti yín má àwọn obìnrin yìí wọ́n ti ya tara wọn wọn gbọ́dọ̀ sí yín lẹ́nu má ọlọ́run bá ní ẹ má kọ̀ wọn lẹ̀ ọlọ́run bá ní fa ìdòhun ẹ bá wọn sọ̀rọ̀ ọlọ́run ẹ ra sídìí àwọn afáwálé ẹgbẹ́ ìjòkó kọ́ máa gbọ́

wọ́n fẹ́ bẹ̀ ọ́ oye àmọ́gbà tó bá ti kó yà rẹ̀ àbó olè kó yàrá rẹ̀ kò ní láǹfààní láti bẹ̀ ọ́ mọ́ àmọ́ ẹ wájọ sùn ọwá kẹ̀yìn sí ó ní ìbọ̀lẹ̀ tí ń bọ̀ ó di gbọ́n jẹ ó di gbọ́n bóò níṣẹ́ yín kí lọ́kàn bẹ̀ ẹ̀yàn wọn lódì mọ́tò ń béèrè kankan máa wọn sí wọn bá fà ó sì kéde jama ọ̀rọ̀ jùlá tọ́yẹ lómi ọ̀lẹ́mí ó yẹ kó jagun yẹn délẹ̀ ní kò ní ríjà kò ní ríjà ẹ̀mí ẹ̀fẹ́lẹ́ obìnrin tó ọmọ pé kò ní kò gbọ́dọ̀ sí ẹlẹ́nu ọlọ́run ọba ní ẹ̀yìn wọn lónìí lérí bẹ́ẹ̀dì wájú ìròbò hùnà ọlọ́run ọba tí wọn bá tún gbọ́ ọlọ́run ní ẹ̀nà wọn fẹ́rẹ́ nínà yẹn ànábì wa ní wájú ìròbò hùnà tọ́rì bàǹgẹ́rẹ́ àmúbarẹ́sẹ̀ nínà tọ́lọ́run rí fáṣẹ́ ní Qur'an tó fi jẹ́ pé sunna ni máa ń túmọ̀ lérò tá a bá rí súnà tí ó sàlàyé ń bẹ̀rùn kò sí lílù téyìn ó lu obìnrin tí ò ní ráyà yìí fún tọ́lọ́lọ́ kan ní wá dìrìbò hùnà dọ́ra bàyẹ́ dìrìbò ọlọ́run ni ẹ lù wọn dáadáa tọ́ anábì lọ́wọ́ ní wọ́n dìrìbò hùnà ìtọ́lọ́run rí fàásì òun náà ni pé ẹ lù wọn dọ́rí bángẹ́rẹ́ àmúbà rẹ̀ nínà tí ò ní ta wọn tí ò ní ro wọn tí ò ní sẹ́jẹ̀ tí ò ní fàmì síbẹ̀ tí ò ní kán èmi máa fi kíní láwà ní ma fi ń sàpèjúwe kíní kíndán fi ń ṣẹ́gi ẹ̀ẹ́dẹ́yìn bá fi léyìí tóyìn bá fi lòyìn báyìí afá ọta ni anẹ́bìnrin tó lọ́rùn ìfà sí ni ẹ̀ kóbìnrin ọkàn rí pé dádì ìlágbájá àbí àbú sókè ah mo ti tẹ́ gbọ́wọ́ sókè láfẹ́kọ́mọ̀ gbogbo ọkùnrin tí ń bá wà lóbìnrin lálùbọ̀lẹ̀ tí wọ́n ń gbé jàlùbáàbù lọ́lẹ̀ báyàwó rẹ̀ ń ta nígbò tí nàíjáde tán ọmọnìkọ́bù lọ́lẹ̀ bá yọ rẹ̀ kó nú àwọn sallallahu alaihi tó gbádùn yìí wọ́n bóhun náà níjọ wọ́n bẹ̀rẹ̀ rìgímà lérí ẹ̀ tí wọ́n pawọ́pọ̀ tí wọ́n pawọ́ kéèdù ẹmọ́tánpẹ̀ kéèdù tí wọ́n pẹ̀rẹ̀ àwọn tí wọ́n pẹ̀rẹ̀ àwọn tí wọ́n dá àwọn rìgímà kan lẹ̀ anábìsì fi wọ́n lẹ̀ ọlẹ́jọkọ̀ síbì kan ṣáàrà káàmìlà odídóṣù kan ń kírun ní tẹ̀ fún wọn lóúnjẹ ní tẹ̀ fún wọn lẹ́tọ̀ wọn kò tó bá rí pé kò mú jáde lọ mọ́ṣáláṣí nígbà Fatima tàlí tí wọ́n bẹ̀rẹ̀ àwọ̀ mọ́ṣáláṣí ní àdìsíkìn dàdí lọ àwọn pẹ̀rọ wọn ní ana salafiyun ana sunniyu mọ́ ní àà ah! ọmọ tó wù mí jáde lẹ́nu ọkọ̀ ló bí kákàkà sọ lẹ́nu ní akídatan wa ibadatan wa akhalaka, àdíọ́kàn ní lèyàn máa fi ń jẹ́ salafi àdíọ́kàn lèyàn máa fi ń jẹ́ eh, sunni lẹ́yìn náà ìbádà lẹ́yìn náà ìwà rẹ̀ tàbí wọ́n ní kò wà sí ìyàwó rẹ̀ wọ́n ma lo obìnrin má dán òun mọ́ o ẹni bá ń lo obìnrin ayé lè fún gbogbo àwọn tẹ́mọ̀ ń lú ìyàwó wọ́n ilá sí ọrí gbogbo tó bá wù kó dé ọyé o lè jáde lè fẹ́jọ́ rẹ̀ sọ àwọn òbí ẹ̀ tí wọ́n bá ti wá tẹ̀ láṣẹ yìí fàlá tẹ́bùgbó aléyìn náà sẹ̀bí ilá ọlọ́run ni ẹ má kọjá àlàlé wọn lérí o ọlọ́run wọ́nu wa ipé <laughs> ẹ má ṣìṣe o ẹni bá kọjá àlàlé yàwó ẹ̀ lérí yóò ṣìṣe níwájú ọlọ́run ọlọ́run ni tí wọ́n bá ti wá gbọ́rọ̀ wọn wà ní kí ló ń bẹ̀ mí fún mọ́ bẹ̀ 34 lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ọlọ́run tó wá ń sọ fún ìyàwó pé nígbàtí ìyàwó bá rí pé ọkọ òun kò sí dáadáa sóhun mọ́ ta ni ọlọ́run bá fún ní àwọn ọgbọ́n tá a lò nísìnyí tá a sọ nù àyè ta lọ́lọ́run kọ́ ọlọ́run kọ́ ọkọ pé ọkọ bó ṣe dáhùn pé lọ́kọ nìyẹn o kì í sálágbára tí obìnrin lọ́kọ o ọlọ́run tó wá ń fáwọn obìnrin dáadáa tí ì bá ṣe obìnrin àwùká obìnrin tí ì máa ń gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ọba ní wẹ̀yìn ni múra àtúnkà fatima ń bá àlè ha èyíkéyìí obìnrin ọlọ́run obere obìnrin khafat mi baaliha baale rẹ̀ baaliha ẹ̀rí náà di yoba wọn ní baali baali ọlọ́run wa ní muratun khafat mi baaliha nuzuza gbogbo èyí tó ti rí ọkọ rẹ̀ nínú àwọn obìnrin ìpọ̀kọ̀ wọn yàsóhun mọ́ àwọn fala junaha alayhima an yusliha baynahuma sulha ọlọ́run bá ní èyí tó dájú ní pé kó pe ọkọ rẹ̀ kí wọ́n jọ ṣàtúnṣe láàrin ara wọn kó pe ẹ má bínú sí mi ẹ fìrí jì mí ẹ má fi mí lẹ̀ ẹ sáà obìnrin ni wá bá a ṣe máa ṣe náà ẹ má fi wá sí lọ́nà kí lè jẹ kí lè ẹ àwùká ọlọ́run ẹja pàdé ẹ̀ pọ̀pọ̀ rẹ bá ń bínú sí gan ni rọ́ máa dùn yọ́ máa yọ́ máa wẹ̀ ni yọ́ máa jáde ni yọ́ máa lọ káàkiri ni yọ́ máa fífa nǹkan ọlọ́run lóbìnrin dáadáa yóò wá pé ọkọ rẹ̀ wọ́n wá ṣàtúnṣe láàrin ara wọn ọlọ́run ọba ni wọ́n sólè wò xeyìrì wọ́n fẹ́ ká ọ̀ndàláyìn bẹ́ẹ̀ ọlọ́run ọba ni àtúnṣe kápẹ́ra kájọ ṣàtúnṣe láàrin ara wọn yẹn kò tí ì kan ráta o ọlọ́run ọba ni àtúnṣe ibẹ̀ lórí wà fún wọn wà ń tẹ̀sùn mu khairun lakum ọlọ́wọ́n bá ní orí ń bẹ nínú àwẹ̀ ọwọ́ ni wàsúlù xe ọlọ́wọ́n bá ní kẹjọ pẹ̀lú ayé kẹ ṣàtúnṣe lérí tí ń dá wàhálà alẹ̀ nínú àárín yín ọlọ́wọ́n bá níbẹ̀ lórí wà fún yín ìtumọ̀ ẹni pé kẹ kọra yín lẹ̀ kò sí kíní fún yín jàmá kò sóore ń bẹ fún yín ọlọ́wọ́n lórí wà ń bì kan wá ọlọ́run náà ṣàtúnṣe ọlọ́run sì ní orí ń bẹ lábẹ́ àtúnṣe yẹ ọwá lọ́wọ́ ṣàtúnṣe ipò ẹ̀fílẹ̀ mọ̀fẹ́ máa wo mo ti pinnu pé mọ̀fẹ́ máa rọ́kọ̀ mí ó ti rí o ọkọ̀ ti pọ̀ ń ta rẹpẹtẹ kọ̀mọ̀ pé àwọn ọkùnrin lọ́pọ̀ ń ta kọ̀ sọ́kọ̀ ọmọ jàmá àwọn èèyàn ń responsibilities ni bóbìnrin kan bá ní ipe nísìn òun fẹ́ fọkọ́ lẹ̀ àwọn ọkùnrin kan bẹ́ńtà sínú rọ́ọ̀mà dùn ní pé èmi lówó máa ti wàhálà ń pọ̀ wọ́n jẹ́ láàárọ̀ wọ́n jẹ́ lọ́sàn wọ́n jẹ́ lálẹ́ ẹ̀tún gbogbo fún yáyà àti bàbẹ́ wọ́n fẹ́ sí ni máa lọ òun ṣe sinmi kan fẹ́ sá responsibilities tẹ́lẹ̀ yọ́ da ọmọ dáwọn ní kọmọ yanjú ẹ̀ ah ìkà lọ́pọ̀ ní àwọn ọkùnrin sin ọ̀kọ́lọmọ sí wá ní káwọ́ yọ́ yọwọ́ ni kò fẹ́ mọ bí lọ skul bí ọ̀lọ́ <laughs> bí ń kéwú bí òkéwú kọ̀ọ̀kan má ló lè fẹ́ yàwó mi ọlọ́wọ́n bá ní wàsúlù kẹ́ ẹ pé ra yín kẹ́ ẹ ṣàtúnṣe ibẹ̀ lórí wa tọ́lá àkókò sí kìíní bẹ̀ divorce kò sórí ń bẹ̀ sórọ́tò nìsa aya one twenty eight lọ́lọ́run ti ní ẹ pé ra yín ẹ má jẹ́ etí kẹta ó ṣe kìíní ẹ má jẹ́ ọgbọ́n torí pé bẹ́ẹ̀ bá ń rojọ́ bẹ́ẹ̀ bá ń rojọ́ ọkọ fẹ́ kó wọn jàre ìyàwó fẹ́ kó wọn jàre kálukú ọmọ wa parọ́ kán lè bá fún léyìn kán lè bá dá nítorí kan lè bá a rí ọkọ rẹ̀ léèyàn bú yóò sì pákéjì ẹ̀ yóò dọ̀tí ẹ̀ ah, kò tí ì tó bá wọn kò sí fi wọn etí já àwọn àti ẹnu náà ń já nígbà wọn bá sì tún jà tán kí ni wọ́n tún padà ń ṣe tẹ́lẹ̀ bá dé wọ́n bá tún dọ̀rẹ́ wọn bá tún máa ṣe padà wọ́n bá tún máa jẹ ẹran wọ́n jọ máa jẹ ẹran wọ́n jọ máa gé ẹran wọ́n jọ máa lọ ẹran ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa ìdá àni ọlọ́run bá alẹ́ òtún wa dákẹ́ ọlọ́run ọlọ́run tó wá mú solúsàn mi wá kánú bá tó káyìnà ọlọ́run bá ní báyìí ní khiftum shiqaqa baynihima fab'athu ọlọ́run bá ní tẹ́ bá ti rí wàhálà ti ń ṣẹlẹ̀ láàrin yín ẹ wá dìde ńlẹ̀ fab'athu hakaman min ahlihi ẹ lè wá ọlọ́gbọ́n nínú àwọn fámìlì ọkọ kíyàwó lọ lè fẹjọ́ sí bàbá ọkọ ẹ̀ àbábúrò bàbá ọkọ ẹ̀ àbẹ́gbọ́n ọkọ ẹ̀ ẹni bá ní ọpọlọ ní hakaman wọ́n lè fẹjọ́ yín sún ọmọtí o ẹni tó gbádùn nínú fámílì àwọn fámílì ọkọ rẹ̀ ọlọ́wọ́n bá ní fọ́bọ̀ àfẹ́ ẹ̀lẹ́wádìí ẹ̀ pè dá sọ̀rọ̀ wàhákàmá min àlìhà ẹ tún gba ọ̀dọ̀ àwọn fámílì ìyàwó náà lọ ẹ wá bàbá ìyàwó àbí àbúrò bàbá ìyàwó àbẹ́gbọ́n ìyàwó tó ní làákàì ẹ pè wọn náà dá sí i ń yorí dá ìṣìlá ha ọlọ́wọ́n bá ní àwọn méjèèjì tí wọ́n fẹ́ dá yẹn táni yuwaffiqillahu baynahuma ọlọ́run bá ní òun sì lo ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yẹn àtúnṣe yẹn òun lòun sábàbí tí wọ́n fẹ́ látúnṣe sí inna allaha kana aliman khabira ọlọ́run bá ní ìmì ọlọ́run bá mú ní màgá yín sì fún kálukú ní ìròyìn tó bá ṣe sọ́tún nìsa aya 35 aláàní tí ọba rọrùn nulé máa kápẹ́ ara gbogbo mọ́mù náà kò lè dá sọ́rọ̀ kó tó sọ tiẹ̀ tán ó ti gbàgbé tíyàwó sọ ẹ máa pe ìfàmọ́ jàmá irọ́ wa ní ẹ bá wa ti dá ẹjọ́ kíkálukú ṣe kiri kíkálukú ọmọ ẹni tó jẹ̀bi ká mẹni tó jàre tábà ohun tó làwọn tó ń sọ yín sí aláwọn fẹ́ kàn tó wọ́n yín da adam ìjáde kúlẹ̀ halin yóò já ilẹ̀ tọ́láàkà àwọn alátaná wa dá sí àwọn arójútu ẹ̀ máa ìyàwó pọkọ ọ̀gbọ́ ọkọ náà tó yàwó ọ̀gbọ́ àwọn fámìlì lọ́tún dá wọ́n ní àwọn ọ̀tún gbọ́ tọ́ àwọn méjì wá bẹ̀rẹ̀ ìgbésí ayé pákánlẹ́kẹ́ kò sífẹ́ mọ́ kò sífẹ́ ọ̀kanbalẹ̀ mọ́ ẹlòmí tó máa ti sùn báyìí tó máa ti rántí ara wọn oorun sì dá wọn wà ní sùn tí ló fi mọ́mọ́ ẹlòmí ò sì rọrùn sùn tẹ́lẹ̀ náà arábìnrin yẹn yóò tilẹ̀kùn yàrá ilé náà tilẹ̀kùn yàrá nígbà wọn lọ check wọn lè ṣe check up pé ìyàwó ti jò ọkọ náà ti jò tẹ̀bárí àwọn tí wọ́n ń bẹ nínú àtọ̀lákù nọ́fsí àtọ̀lákù nọ́fsí ni pé wọn ò tí ì fẹ́ra wọn lẹ̀ àmọ́ wọ́n ti fẹ́ra wọn lẹ̀ nínú ẹ̀mí wọn kàn tí ì fẹ́ra wọn lẹ̀ nínú ara ni kálukú ọmọdé aná lọ́tọ̀ọ̀tọ̀ ní jama ah tí wọ́n sọ fún bá sọ fún yayin ẹni kọ́ ya mi níyọ̀ ẹ <laughs> lọ sọ níbẹ̀ ẹ sọ fún dáàdi ẹni kọ́ ya mi àlùbọ́sà tí máa rí tẹ̀mínà tẹ̀mínà ìbùtẹ̀ náà fún àwọn kan ti bá débẹ̀ àtọ̀lákù nafsi òun burú òun lè tètè pààyàn wọn ò dọ́kọ̀ ìyàwó wọn sì fẹ́ra wọn lẹ̀ tọ́bá ti wá di pé kíní yẹn ó ti wá fẹ́ di sóòdọ́nì àti ń lórí èrò bú síra yín wọlé halak wọlé ilẹ̀ mọ́ọ̀tì ó yẹ ti di pé ikú súnmọ́ ọlọ́run ṣe wàá mú àbáyọ wá fún yín kọkùnrin yẹn kọ́ máa kú kóbìnrin náà kọ́ máa ṣe kíní kọ́ máa kú nítorí pé àbíká máa lọ́jọ́ pípẹ́ tí ó wà takò ẹ̀sìn tààtòrí ẹ̀sìn kíní tààtòrí ẹ̀dá wọn ọlọ́run ṣe wà mú àbáyọ wa ẹ̀wà gbọ́n tọ́lọ́run tó sọ nígbà tí ń ka ayà yìí láàárọ̀ mo wá rí pé hakim lọ́lọ́ ọlọ́run nímọ̀ jù wa lọ ó sì mọ̀ wájú ra wa lọ ó ní wa in yatafarraqa ọlọ́run bá ń tán wá padà wá separate yugini kullam min sa'ati ọlọ́run ní ẹnì kọ̀ọ̀kan wọn òun tòró ti mọ̀ pé ní wọ́n ṣetán fi túká yẹn ìbànújẹ́ burúkú ni ọlọ́run wa lòun ọ̀dà wọn lọ́la lọ́tọ̀ọ̀tọ̀ èyí ni táwọn méjèèjì tí wọ́n wá jẹ́ pé misunderstanding ló tún wọn ká wọn kàn gbọ́ra wọn yé náà ni àmọ́ èyí tó jẹ́ pé ọkùnrin lọ́sàbòsí ọlọ́run ò ní sí dáadáa fún ọ yóò bá wí tó bá jẹ́ pé obìnrin lọ́ba sàbòsí ọlọ́run ó bá wí nítorí èyàn fadámdámà àléhìn bìdánbìhìn ọlọ́run bá ní abá wí nítorí pé wọ́n ṣẹ̀ èyàn ò ní ṣẹ̀ àfikọ́lọ́ ń bá wí tóun náà rí pé ìtòun rán yìí òun ṣe ìyá lágbájá ìtòun rán yìí òun ṣe bàbá lágbájá kọ́ ló ń forí jẹun ẹlòmíì tọ́ra forí jẹun sìn àmọ́ ẹ̀pà òbóró mọ́. suratu wa kana Allahu wasi'an hakima ọlọ́run bá ní mo gbà yìí nímà mo sì gbọ́n jù yín lọ suratu nisa aya one thirty tọ́ ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ wá rí àwọn nǹkan tí máa ń ṣokùnfà tí èyàn fi máa kọyàwó àtọkọọlẹ̀ sóòlì ẹ̀kìtìyàrí àsìbábù tọ́lák mínìhá sóòlì ẹ̀kìtìyàrí kò sì yàwó fẹ́ ẹ̀sẹ̀ nìka ẹ̀ka bára yín sùn náà nìyẹn sì bẹ̀rẹ̀ láìf ẹ̀tùkà ẹ̀tùkà àbí kọ́ jẹ́ pé ọkàn lọ́lẹ̀ fẹ́ sìnà ló mọ̀ fẹ́ ọ̀fẹ́ràn ẹ̀tẹ́lẹ̀ nígbà òṣèṣ sìnà pẹ̀lú ọ̀ yíwọ́ ẹ̀ padà túkà torí bẹ́ẹ̀ sì pilẹ̀ wọn dà ẹlẹ́kìrì ìkìtìláfù tíì ní tó máa ń túmárì jìká òun náà ni kọjá pé ẹ̀sìn yàtọ̀ọ̀tọ̀ òun ti já níyà ìwọ sálàfí ìwọ súnni wọ́n lóun fẹ́ pèsè ìsìtìgáàsà lóru yá ṣe ìwò Ibrahim gẹ́ọ́ ẹ́ eh, níbo nínú lèmi yá ṣe Ibrahim orí ẹ̀ dàrú ni ọlọ́ni wàlá tẹ̀dẹ̀ ọmọ aláhí àdá ọlọ́ni ẹ má pẹ̀lú mí mọ́lọ́n ọwọ́n pèsè Ibrahim ẹ padà túká tí ìròrí ẹ̀sìn ọba ti ṣe kíni tí ọba ti jọra wọn abọ́lọ́ lè fẹ́ kéfèrí wala tunkihul mushrikin hatta yu'minu ọlọ́run ẹ má fẹ́ àwọn abọ́gibọ̀ pẹ̀ gbogbo àwọn ológun obc àfúnjálà bí ti ń gúnṣẹ́ tí ń rí adìẹ mọ́lẹ̀ lóye ẹ má máa fẹ́ tí tí ó fi gbàgbọ́ ẹni tí ń ṣẹgbẹ́ awo tí ń ṣẹgbẹ́ múlẹ̀ gbàgbọ́ ńlẹ̀kẹ̀ ọlọ́run ẹ má fẹ́ wọn tí tí ó fi gbàgbọ́ dìfọ́sọ̀ padà sẹlẹ̀ albókòlò inda saudi kọkùnrin ọya ahun kọkùnrin ó ṣe gíní ọya ahun bọ́bá ti ya ahun wọ́n máa fẹ́yàwó léyàwó ni lẹ́yìn náà kọkùnrin ọmọ ní agbára láti fẹ́yàwó kọ́ wá lọlé fẹ́ kí nǹkan wá yíwọ́ anábìdẹ̀ ti gbà wọ́n mọ̀nà pé mọ́nà sàtọ́ àmínkùn lè bá a fáliyà tó sọ̀wọ́ àti ẹni bá lágbára sexual ability àti financial ability ọlọ́fẹ́ ṣe súnà fẹ́ márì ẹ̀tùkà torúbìnrin ọ̀sọ̀ fún ọ pé <laughs> wọ́n jẹun àbíọ̀ lálàáfíà láti máa bóbìnrin lásìkò adamul kudra alexis wọ́n ti ń gòkè náà lọ́sọ̀ kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìyàwó wọn padà fiọ́lẹ̀ kò lè yọjú sáwọn alágbó ọ̀tí kọ yọjú sáwọn mẹ́rin dọ́kítọ̀ kan fún láwọn tọ́níkì tọ́mọ sí kíní tọ́mọ lò kó náà kó yé máa jẹjẹkújẹ kó mójútó àwọn egbòogi tó dáa tí tí ò ní bà láfíà rẹ jẹ́ tọ́rọ àwọn alágbó gbà ní ìkẹyìn ọdún sọ́rọ̀ fáwọn alágbó wọn lórí ẹ̀rágbó tí ò ní NAFDAC number agbótántìkì láti bí 2001 lífà ọmọ ti sẹ́kì ọmọ tó lọ lè bàjẹ́ àmọ́ àwọn àbú àwọn abẹ́ńkalẹ̀ àti gbogbo àwọn afọ́n rúkìá wọ́n ní àwọn nǹkan kéékèèké báyìí tẹ́ máa jẹ tara yóò fi máa ni ó ní máa sọ pé kòjú bá náà lọ kòjú bẹ́ẹ̀ lọ́kẹ̀ yóò padà fi ọlẹ́ o tó bá jẹ́ tí ò ní gbàgbọ́ yóò máa lè sẹ̀sìn náà ta tó bá wá padà gbọ́ pé sẹ̀sìn náà kí náà padà sẹlẹ̀ náà wá padà lè náà wọ́n ní alọ́kùn ká má bímọ kọkùnrin ọmọ máa kó ní problem kò lè nǹkan ti bàjẹ́ àbí lọ́dọ̀ obìnrin náà ó yẹ kò lè bí mama wọn lòun náà máa ń fa tọ́lá àwọn méjèèjì tó wá di pé àwọn ò lè ṣẹṣúrú fúnra wọn mọ́ kan ló lọ lè wá ọkọ àtìyàwó mi lẹ́yìn náà azina lẹ́yìn náà sinna máa ń fà àbí kéèyàn máa yọ̀rẹ́ àlè bí àwọn ọ̀rẹ́ bá ti mọ̀ pọ́ yín àlè oye ẹ padà túká àbí òun ṣe sinna bọ́kọ̀ rẹ bá ti mọ̀ pọ́ òun ṣe sinna ọ padà dọ̀ bọ́bákùnrin ọkùnrin náà ní bá ń ṣe tí ọba túbá ìyàwó wọn padà filẹ̀ torí ẹ̀rọ wọn máa bolùgbàgbọ́ òdodo obìnrin yẹn pé a lọ́ba lọ́ọ́ lè gbé àrùn wá báwọn lé lọ́ba àtàyè òun jẹ́ eléyìí tí ò dúró dédé nínú tí wọ́n máa ń fa òun náà ni pé kéèyàn fẹ́ ìyàwó méjì láì lágbára àyìnà kí ìyàwó tó fẹ́ ọ padà sá lọ àbí ìyàwó tí ọ wà ń lé kọ́kẹ́rù ẹ̀ ah, ọ̀gbọ́n tí wọ́n ní wọ́n alẹ́ lè mọ eri wọn riskun hun na àwọn nìkan máa fóbìnrin lówó tí wọ́n máa fi gbáyé wọ́n kì sí wọ́n tó ń na ó sì máa ra sọ ọ̀wá lówó aṣọ méjì ọlọ́lẹ̀ kéèké wọ́n lọ́wọ́ apò òkè wọ́n èyí sì fẹ́ ìyàwó méjì lérí pé bọ́ọ̀lá sí ń bọ̀ yọ̀lá padà dá irọ́ ò jọ́là àwọn ó dé jọ́là àwọn ó ṣe kí ni jama ìmọ̀nì rẹ̀ pọ̀ lóòótọ́ onígbàgbọ́nù ọlọ́run pé padà dá àmọ́ dáná torípọ̀ wo àwọn sàhábà anábì ni yá máa ṣára ṣabab anábì lẹ́yìn ṣabab mọ́ ní sọ́tọ̀ àmínkùnmílìbà èyàn ọ̀dọ́ ṣabab wọ́n ní iman àwọn ọ̀dọ́ fún òsèbàjẹ́ anábì ni ẹni máa lágbára lè fẹ́ ọmọ làmì tẹ́tẹ́ anábì lẹ́yìn tí ọba lágbára anábì ni fa aléyìn ti sọ anábì ni ẹ má fẹ́yàwó ẹ má gbáwẹ̀ kí wọ́n wá ní ọ̀fẹ́ rúfin anábì ayé rẹ̀ ó bàjẹ́ ọmọ àrò pé àbáwọn èèyàn tọ́ọ̀bá irúfin Muhammad فليحذر الذين يخالفون عن امري ان تصيبهم فتنه ọlọ́mọ aláwọn tó bá rúfin Muhammad fitna fitna wọ́n rí fitna nínú ayé wọn níbi bẹ́ẹ̀ jòkó jẹ́jẹ́ rẹ tí lẹ́yìn náà ìyàwó tó wà nílé ìyàwó kangara lẹ́lẹ̀ ní a ní àà ah, kọ́ máa bọ̀ kọ́ máa dín bẹ́ẹ̀ ebi ọ̀pá <laughs> bí wọ́n pa kí sàṣílà àní ah, ìyàwó mi ah, mọ́rẹ́ abárábìkà mọ́rẹ́ abárábìkì èyí òun ti mọ̀ pé òun lọ́dọ̀ òun <laughs> ẹ máa bá yìí <laughs> ah ọ̀fẹ́ rúfin Muhammad ọba tí rúfin Muhammad ọkàn fìtínà wọ́n máa ṣe jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ta agbára ó fi ṣe kíní tó fi dé fọ́lì ọ̀sítà àfífò lẹ́dínà láì ìdílú náà nìka ọlọ́run láwọn tí ó ti lágbára nìka kan ṣe sùúrù kan ṣe sùúrù hátà yògìníyà ọmọláhùn min fadlihi títí tó wọ́n fi mọ́ ọláwá títí tó wọ́n fi mọ́ ọláwá tọ́lábáwá dé ní kí wọ́n ṣe kíní kí wọ́n lè ṣe nìka bọ́ ọba ti rúfin kùránì ó jìyà kò sí kéwú tó lékè kò sí bó sílé ní mánì tó nítorí pé ìtọ́fẹ́ dáwọ́lé yẹn ó ìnvọ́ọ̀fù agbára agbára tó yọ jẹun yọ rà sọ àwọn bùkátà pẹ́pẹ́pẹ́ kẹ́kẹ́ máa tún sọ pé wọ́n ní ó dìgbà tẹ́ bá kọ́ dúpẹ́lẹ́sì fún mi kẹ́ tó sí kíni kàmàdà nǹkan rú mẹ́wọ̀n bẹ́ẹ̀ bá ti oúnjẹ èèyàn kan náà yóò èèyàn méjì ànábẹ̀lẹ̀ sọ bẹ́ẹ̀ àmọ́ wọn náà mọ̀ pé ẹ̀tọ́ fẹ́ ṣe yìí agbára ti wà wọ́n mẹ́ra rahmatillah nínú àánú ọlọ́run ọba Allah òun ṣàlàyé lè fún wa lẹ́yìn náà sọ ìbátú asábùsù àwọn ọ̀rẹ́ lọ́kùnrin àtọ̀rẹ́ lóbìnrin wọ́n máa divorce fún ọ ìyàwó mi tó bẹ́ẹ̀ mo bí dáa kó ṣerú ẹ̀ níjọ́ kejì máa kẹ́rù ẹ̀ lọ́lé wọn ọ̀rọ̀ ni wọ́n náà wá rìkọ́dì fẹ́ practice ọ̀daràn àmọ̀kọ́ dáná lẹ́yìn ọ̀daràn ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ tó lò nínú ilé ó lè jóbìnrin náà ni sọ fún pé ó mọ̀ àbí sísà ìtẹ́ dà yẹn mi ò lè ṣerú ẹ̀ lè gbàdá kan má sori tɔba kɛrò rɛta òun náà kɔkɔ ma fiɛ seɛ ebi papa o ti jáde kó náà wà dara wa ɔdi yan dagbe nu ɔmu dagbe alamadi ama a ɔsan wele wɔlɔ san ɔkɔtɛ ɔsan o ti filɛ ɔsan wo na ɔsan wo mi ɔsan wo akolɛ ɔsan wo lɔdɛ ɛ ɔwɔ ama wɔ owó tó fi jɛun àtàwọn ɔmɔ márùn tó wà lɔwɔ wọ́n jẹ tàárọ̀ wọ́n jẹ tọ̀sán wọ́n jẹ talẹ́ wọ́n tún jẹ lóru gangba mi tó bá jíjẹ́ tó ló wọ́n jẹun kò sọ́gbọ́n tó dáa àfikọ́ wà lọ iṣẹ́ wo lọ fẹ́ tara bọ̀ ọ wà sanwó primary school secondary school ọ̀sán wa institution tó fi jáde gbogbo àwọn márààrún sọ́sẹ́ tó ṣe tó fi rówó ta ni covid mọ́lẹ̀ kó jòkó tàbú kẹjọ máa rán sọ ma pé tó wá dọdún alẹ́ ìjọ padà ṣẹlẹ̀ ní pé àwọn ọmọ yẹn wọ́n padà wá dìdàkudà nígbà tó bá rówó ti tọ́ wọn bọ́ọ̀lọ́hùn ṣiṣẹ́ náà iṣẹ́ tó ṣe tó fi tọ́ àwọn ọmọ àrùn yẹn wọ́ gan kó tó di pé àwọn ọmọ àwọn dàgbà tó ọmọ jẹun wọn ó ti kú iṣẹ́ tó bìnrin ó ṣe tí ó fẹ́rẹ́ rọmọ lọ yunifásitì yóò ti aláàbò aláàbò gan kó tó di pé àwọn ọmọ gan dàgbà gan yóò ti kú <laughs> kọ́ ya ro dáadáa kó ro dáadáa kó tó fọmọlẹ̀ kó tó lọ ro dáadáa lọ́wọ́ àmọ̀ pé àṣàbù ń tura yìí ṣé bí wọ́n ṣe ń fọn kò tó tẹ́lẹ̀ kọ̀ wá sẹ́nì kankan tí ó fọn ọmọ jẹ̀mọ́ àmọ́ jẹmọ́ masalasi lè fún rice jẹmọ́ masalasi lè dáwó fún níbẹ̀rẹ̀ ni níbẹ̀rẹ̀ ni lẹ́yìn oṣù kan òsàn tí ó jẹ́ sọmọ torí kálukú mìíràn tí ẹ̀ ní kò sẹ́ni kankan tó dítà ìkarò ẹni kan lọ́mọ jẹmọ́ nìkan bẹ́ẹ̀ ní ayé táwọn sẹ́ni báwa sí ń jòkó pẹ̀lú ìyàwó wa táà rẹ̀rùn ní ti ń ṣẹlẹ̀ láwọn anú ilé ń parí lẹ́kùn jẹmọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí àwọn fámìlì ọkọ bàbá àtìyá tó wọ́n ti kẹnu bọ àárín ọkọ àtìyàwó wọ́n lè padà di wọn fẹ́ra wọn lẹ̀ lẹ́yìn náà owó àṣejù àṣejù owó aláṣejù owó ṣetán ni máa ń fà lẹ́yìn náà kóbìnrin wọn fẹ́ dáwà yìí pé òun ò fẹ́ sí lábẹ́ kọ̀ǹtró mọ́ yọkàn wá kíní kan yọkàn wájà kan wọ́n ti jàjà yẹn tán yọkàn sára tọ́ba wa dájú tán ní oṣù wa mọ̀ pé kò yé sè lẹ́yìn náà kéèyàn ọmọ mọ̀ pé àwọn obìnrin they are emotional hunna artifact àwọn ọmọ ń tètè bínú tóbìnrin bá lóun fẹ́ ẹlẹ́ wọn akọ ẹlẹ́ má gbà pé tí ń sọ òun dénú ẹ̀ òun kàn sọ̀rọ̀ ni o má ṣèrọ́ọ̀ṣì lérò ọ̀rọ̀ yẹn o wọ́n sì ń tètè máa ń tara ara wọn ní gbogbo ohun tí obìnrin bá ń ṣe ṣáàyè kò ronú ipọ́kùnrin nìwọ arábìnrin kan nínú àwọn lárúbáwá ni ọkọ rẹ̀ pé kó tó wọlé ó ti wá dáná ọ̀sán lẹ̀ oúnjẹ ti tutù bọ́kọ ṣe dé báyìí magrebi kù díẹ̀ bá dé lọ́ba ń bínú pé mo lọ wà látàárọ̀ gbọ́dọ̀ wà látàárọ̀ kí ni gbogbo àwọn ọ̀rẹ́ ìkùnrin sáárín yẹn kọ́dà ń sin bí tẹ́rù ń bá àwọn dé wọ́n ti pè wọ́n ní police station bóyá wọ́n mọ́ ni wọ́n ti pè wọ́n lọ́gbẹ́ wọn bóyá ìjọba ń bẹ wọ́n pè wọ́n lọ́sibítù <laughs> alákùnrin yìí ni dáàrin wákàtí mẹ́fà síra wọn ní òun ló lè yanjú àwọn kankan ni kí ló dé tó pè mí tó bá pè mí sí ẹ̀mí ọbalẹ̀ lọ́kọba ni ṣe nítorí èyí lọ́wọ́ ń tààrà pé mo pẹ́ ṣé mo sọnù ni arábìnrin bá bẹ̀rẹ̀ lóní ọ̀rọ̀kọ̀rọ̀ tẹ́ mọ́ sọ ni omi ní kẹ́ mọ́ sọ gúnsọ mọ́ èyàn pàtàkì ẹni pàtàkì ara yín ìtẹ́sì wá ṣe fún mi lẹ́nu pẹ̀lẹ́kìlì ẹkọ̀ mílẹ̀ ìfẹ́yìmá. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Komarudin Yunus Akórèdé tá a tún fi pàdé السلام عليكم ورحمة الله وبركاته